كتاب الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله

lórí ìtòsíwò ayé ìlú wáyé tí gbogbo ọjọ́ yọ̀ọ́ lè fún àbá yìí àti yọ̀ọ́ sọ́dọ̀. Káàdì káàdì bẹ̀rẹ̀ lọ́wọ́ ìgbà tí wọ́n lọ́ọ́ pọ̀ wá a ní ọdún ẹ̀ níbi gbòòrò àwọn iṣẹ́ ẹ̀rọ ọ̀rọ̀ náà tí bàbá yìí lọ́bẹ̀ẹ́ wà sábà tó kú ní ìlú ayé òwò ayé. àmọ́ máa ń wọ́n lọ́wọ́ oṣù tí yẹ ọ̀rọ̀ wa lẹ́nu lẹ̀ ìwé ní kápẹ́wà tó jáde pẹ̀lú láti kọ́ sí òṣìṣẹ́ náà báyìí. ọ̀pẹ́ ìfọ́lọ́wọ́ lọ́wọ́ lórí. Kálí kápẹ́wà tó ṣe sí ìwé ìrìn àwọn ìta àwọn arígbé náà táwọn ìta àwọn ọ̀pọ̀ ọjọ́ mímọ̀ bí ìta àrùkọ wa àti àwọn ọmọdé tó wà fún ọjọ́ mímọ̀ gẹ́gẹ́ bí àwọn ìgbàlẹ́ ẹ̀kọ́ wa. Nínú àwọn ọ̀pọ̀ ọjọ́ mímọ̀ àwọn ẹ̀rẹ́ mímọ̀ gẹ́gẹ́ bá ti wọlé náà káàkiri ọ̀pọ̀ àwọn mímọ̀ ẹ̀yìn bá ti wọlé tí ó bá láti kú ọ̀sẹ̀ ìgbàlá Karena kau ingkar Allah. Amal manusia sesuatu yang Allah. Itu kau melakukan Allah. Untuk kau melakukan Allah di luar. Lalu kalau Allah, kamu melakukan Allah, kamu berapa kali melakukan di luar. Karena mereka menyenangkan kepada Allah. Kamu melakukan Allah. Ini juga Allah ini. kamu langsung itu bukan yang berupa itu tidak semua perawat dunia langsung lagi untuk jawab lima orang terus menuju tempat jaya untuk ini perlu harus jawab harus siapa pun ini untuk diri dia sendiri itu Kurang apa orang punya itu semua àwọn tó ti wà ní ìdíṣẹ́ lọ́sọ̀ rẹ̀ fún mi. náà ìfẹ́ rẹ̀ láti dùn sí i, ó wá sí ní ìwọ́pọ̀ dáadáa. Ọ̀pọ̀lọpọ̀ akọ́kọ́ àti oníṣẹ́ máa ń lọ́sọ̀ rẹ̀ láàrúkọ rẹ̀ náà ló ti dùn sí Mo bá ti tẹ́sí wọn bá ti tẹ́sí wọn tó lọ́wọ́ láti wò láti dé ìwọ̀n tó fẹ̀ lọ́wọ́. Bali jẹ́ kí n máa lọ kí n máa pè é máa ní. Mo fẹ́ sáà lọ rí kó a pa mi. Bali jẹ́ kí n máa lọ kí n máa jẹ ọ̀rọ̀ rí o. Àyùbá ti a pè rẹ̀, àwọn ọmọ náà a pè rẹ̀ lọ́pọ̀. Àbá àtúntẹ̀ tó máa pè rẹ̀ lọ́pọ̀ àpè rẹ̀. Àwọn ọmọ náà ń tẹ́lẹ̀. Ìjọba ìgbà tó berubah sedikit sama lain tidak makanan dari pemerintah. Itu orang yang selalu berusaha mulai. Itu tak berubah, itu berubah lagi. Itu kan kepada desa kami. Dan jangan terus berubah. Nah, maka kami bisa dari sini untuk kembali. Dan jangan terus berubah. Kurang berubah, berubah, berubah, berubah, àbá olóòwò lọ sí èyí bàbá àwọn ìlú èyí. Káàkiri àti ọ̀kẹ́ ìwọ̀n ó sọ ọdún ọ̀dọ́gba láàbẹ̀ lọ́wọ́ ẹ̀rọ ní ìyàwó rẹ̀ tó olùdí ara ọ̀sùn ọ̀fẹ́ káàbẹ̀ tó ọ̀fẹ́ kí ni wà náà ó sọ láyé. Olùdíje ti ọwọ́ ìgbòho iṣẹ́ ta kájẹ̀ láàyè. Ẹ wọ́n mọ̀ wá pẹ̀lú fún wa. Ìgbòho wá pẹ̀lú àdéhùn náà ń kó wa nínú àdúgbò lórí wa ní ọ̀sẹ̀ kan ìlànà. ọ̀rọ̀ wa yí láti dẹ́nu bẹ́ẹ̀ abẹ́rẹ́ ọlọ́run tó ń sọ̀rọ̀ ní ẹ̀dá fún wa. àbájá náà fún àwọn ọmọ tó ń fi ìlú ọjọ́ ọdún náà òun àti lọ́pọ̀lọpọ̀. táwọn ìlà owó wọn kẹ́lẹ̀ ẹni wá ti fún bẹ́ẹ̀ ìdíjú tó lè lọ́wọ́ lọ́wọ́ òun. àwọn abájọ́ kàkọ́ suka yi suke in kada kuma su kada an su gaba da kafin a duk da ya su mai wasu da yi kusan mu ga yau in yi ne kana ko da ba su ko yi suke za su yi na da ko da ma da ko ko da a ko mun ma da ma da ko yi ji da yi ne ke ma da ko ko e to ma su ko ya ko ya ko ka yi Allah ka ba. Abelakon Allah ka ba. la dikuburi wa ia mangka dia kan semua pagi di mana orang dia pun dia tak tahu waktu lama dia adalah pada ni tak ada satu pun tak ada semua mangka kita ni pun tu kan kan belum ada ya kalau tu dia ni Ayat itu menurut ada ini yang tak kuat. Tiba-tiba tí wọ́n ti rán mi létí ẹ̀yìn bí àyà ti la kàmẹ́ ọ̀nà ní àyà ẹlẹ́ẹ̀ka òbí ní ogójì àyà thirty five lọ́rùn la kàmẹ́. Ìjọba wa ti bá tún àwọn ènìyàn mẹ́wàá kan wá. Tòlú pé ènìyàn mẹ́wàá wá yìí tó bá lè ṣe sára rẹ̀ wọ́n náà jẹ́ kan ìbẹ̀rù ọlọ́run wà nìyẹn. Olùjẹ́ kan ní ẹjọ́ ti sọ dá tó bá lọ́wọ́ ti sọ nínú àforíṣe àti ẹ̀sọ́ tó tó yí lọ́wọ́ tó tó lè ka ìlú. Kéèyàn jẹ́ òkùnkùn ní òdodo, kéèyàn jẹ́ òkùnkùn bá ọlọ́wọ́ bá tọ́ ọ̀ká àti kọ̀kọ̀. Lórí bàbá ń sẹ́ni tó ń lè ọlọ́ọ̀bà àtúnbẹ lápò ọlọ́ọ̀bà àtúnbẹ kọ́lù ọlọ́ọ̀bà àtúnbẹ ìkàdí ọlọ́ọ̀bà àtúnbẹ ìfúnpá olùdókòwò ọ̀wà èyí ń kọ́ ìdíkà lọ́wọ́ ọlọ́ọ̀bà tó dá wa tàbí tó ń lè kó kó òun ìgbàgbọ́

ṣùgbọ́n torí bẹ́ẹ̀ wà bẹ́ẹ̀ tó bá ti kọ̀rọ̀ tó bá kọ̀ ní káàkọ̀ rẹ̀ ló wù sí. ìmọ̀ náà wà ilé tó wọ orúkọ tó wọ ọmọ ọmọ lẹ́yìn òní àti tí wọ́n tó wọ ilé tó wọ ilé tó wọ lẹ́yìn òní wọ́n àwọn yọ. ọlọ́run ní àwọn ènìyàn yẹn ti yẹn níbi tí ó lò ó pẹ̀lú ọ̀rẹ́ níbi tí ó lò ó pẹ̀lú lórí ìtẹ̀lé tọ́lọ́wọ́ lórí ìtẹ̀yà tó kú pé ọ̀dọ́ ya pa àti ọlọ́wọ́. Ẹ̀yìn máa bẹ̀rẹ̀ ọlọ́wọ́ náà yìí ní owó gbà lórí bàtà tó ń fi lọ́wọ́ náà yìí. Àbíkó ti ta lọ́wọ́ àwọn ọ̀dọ́ ọ̀gbà náà. Ẹ̀yìn jẹ́ ti òun náà máa tọ́ rẹ. Ẹni tó máa tọ́ rẹ. Bẹ̀rẹ̀ àti ẹgbẹ́ ọ̀hán yẹn lé lórí yíyọ sàgá. Tó ti sàrà àkọ́kọ́ bákan náà máa gba àwọn ọ̀rẹ́ yẹn tí o tún lè lọ gbà ètò jẹ́ náírà gẹ́gẹ́ bí ìtàwọ́ àti àwọn abẹ́ lọ́wọ́lọ́wọ́ ẹni tí máa ń fọ́ abẹ́ ẹni ẹni máa ń lé ní ẹni tí máa ń fọ́ abẹ́ nínú fífọ́ abẹ́ kà ń sọ ọ̀nà méjì ló ń bí ọ̀nà alákọ̀ọ́kọ́ òun ni nínú pàtẹ́ ẹni ìdìbò bàjẹ́ kéèyàn máa fún dẹ́gbẹ̀ẹ́ ní ojú òṣèlú ṣùgbọ́n àbá ní mọ́nà kejì náà ní pé kó abẹ́rẹ́ tó ti ní pé olùkẹ́lì kò ní lọ́wọ́ ni wọ́n náà ti sọ ojú rẹ débi báwọn náà lè máa wọ abẹ́ alábẹ́ ṣùgbọ́n délé yìí síbẹ̀ lórílẹ̀ yìí ọmọ ya bí alábẹ́ tó kò lójú rẹ àbí tagbangba bẹ́ẹ̀ni ta tagbangba òun náà ìkọjá láyé òun kẹ̀kẹ́ náà àti bọ́lá wọn sàmì ọlá òṣèlú àwọn.

ìdùpá ìjọba bá tó lè jẹ́. Àlàáfíà ìdùnnú yìí wọn la fi lọ sọ́nà wà ní ọlá ń lọ. Ẹni tí ń sọ abẹ́ tí ò ti kó sí ìjọba ni àyàfẹ́ tó lẹ́tọ̀ọ́ lórí. Kéde ti ṣe sí lẹ́yìn kẹ́kọ̀ọ́ èèyàn ń sọ abẹ́. Tọ́lọ́wà ní ọlá ní àtàwọn tí wọ́n rántí wọn lọ́wọ́ wa láàrin ìfẹ́ lọ sí ọlọ́wọ́. òun náà ní ìjábọ̀ wa mùsùlùmí tòótọ́ tó bá ti rántí ọlọ́run ní gbogbo ìgbà tí ọlọ́run máa ń yí ọlọ́run máa ń wò mo ti ni ti rí ó ti pa wọn lágbèrè. Ayé àìsẹ́ kan nínú ayé àkọ́fẹ́ kí káwọn ìṣó mùsùlùmí a máa ti bá juwọ́lẹ̀ jùlẹ̀ẹ́lẹ̀ fọlọ́wọ́ bá yẹn yẹn lò rẹ̀. Ìmáa ju báálẹ̀ jùlẹ̀ẹ́lẹ̀ fọlọ́wọ́ bá yẹn yẹn òun ni ayé àyè ìṣòro àkọ́fẹ́ kí káwọn ìṣẹ́ni tó bá jẹ́ mú lè lé tá a bá ti sọ nínú èyí òdodo tí ó bá ní ọlọ́run ní àdéhùn sọ ó sì ti ẹ̀wọ́ ẹ̀wọ́ ọlọ́run ní òǹkà tí a ti gbà tí mo fẹ́ ṣe àtọ́lọ́run láti ìkára ọ̀ tí ẹ tọ́ fẹ́ ṣe yẹn ó sì ká ní òkè yẹn tọ́lọ́wọ́ àyẹ̀ ló lè fẹ́lẹ̀ tọ́lọ́wọ́ àyẹ̀ ló lè fẹ́lẹ̀. 我们大家也来，大家看一下，都是在我们这。 nígbà tó wà ti jẹ òṣèlú náà wà lọ́wọ́ lóru ṣé wá ti fẹ́ olùkọ́ náà wà kọ́dà tí wọ́n wọ̀ dáhùn pé onígbà tó ní ọ̀rọ̀ yára lọ́wọ́ lóru lọ́wọ́ ìlú rẹ̀ lọ́wọ́ bá ti wà ní ìlú wa. tẹ́lá tẹ̀lé olùkọ́ náà wà kọ́dà lóru òun ni wípé ṣé wá ti fẹ́ ọlọ́run ní ànábì sọ ọlọ́run ní ànábì sọ yẹ ọ̀gbọ́dọ̀ yìí tí ìdílé lọ́tọ̀ òjò ọ̀sẹ̀ tí bàbá ti kéré ni tó bá ti kẹ́ mú ìwé òyìnbó tó bá ti kẹ́ kéré ni tó bá ti kẹ́ mú ìwé òyìnbó. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن

أولئك gbé eléyìí yẹn ṣe tọ́wọ́ bá ti pàṣẹ kápẹ́lẹ̀ ẹ̀kọ́ lẹ́yìn ẹ̀ wá lọ sùúrù àbọ̀tì ọlọ́run tó sọ fún wa ní pé eléyìí yẹn ṣe eléyìí ẹ̀kọ́ lẹ́yìn ẹ̀ ìdáwọ́dọ̀ wá lọ sùúrù àwọn ẹ̀kú wa láwọn ẹ̀kọ́ ìbàjẹ́ tọ́wọ́ bá ti pàṣẹ wá lórí ẹ̀ abẹ́rẹ́ àtẹ́tọ́ ọ̀hún àtẹ̀kà lẹ́bi ilé yìí àyẹ̀kùn láwọn ìrìn arọ kó wá jẹ́ sí pé wọ́n wá ní ọ̀rẹ́ sẹ́kà lórí ìṣẹ̀lẹ̀ wọn lọ́wọ́ oníṣẹ́ oúnjẹ náà kọ́ wọ́n máa lọ wọ́n máa lẹ́nu ṣé ń wẹ̀ ọ̀rọ̀ mẹ́nu wà sí iwájú àlẹ́ yìí. Màdàrà àgbọ̀rọ̀ lọ́wọ́ yìí àìsọ́tà ní ìyẹn àti àwọn tí wọ́n ti wà fún ẹ̀ka ìkọ́rí rẹ orí rẹ ò dàrú orí rẹ pé o ìtọ́kọ̀ ọlọ́kọ́lọ́ rẹ o wọ́n náà máa fi ṣe é fìlẹ̀ tó máa tó lọ́wọ́ wọ́n náà máa fi ṣe àwọn àwọn àbá rẹ sọ ọ̀tà tó lọ́wọ́ wọ́n náà máa fi káwọn àlejò rẹ sọ ọ̀tà lọ́wọ́. gbogbo ẹnìkan bá ti ń jẹ́ ọ̀tá lé wa lórí àbí ń jẹ́ ẹni tá a níwà láwòsí náà tọkọ ọdún wa tá a màmá dájú ẹ tí ò sí èyí ti rẹ lọkọ èmi ìwé ìlà ẹgbẹ bí ọ̀rọ̀ ọ̀rọ̀ wàhálà ti fẹ́ ta kí wọn bàbá lọ́wọ́ ìwé àhá ọba àbá ti lọ́rọ̀ bí ọ̀rọ̀ àwọn ará ti sọ yìí kẹ́kọ̀ọ́ wa ń sọ ọlọ́wà dáadáa lẹ́yìn káṣíkà wà yìí káàkiri wọn wá dàpọ̀ ọ̀rọ̀ láti kọ́ ohun tí ọ̀rọ̀ tó ká ní kúrò ẹgbẹ́ ìlú tó lè bá láti fi yá tó tó orúkọ ẹgbẹ́ ìlú tó ti ẹ̀jọ́ wá. tí wọ́n tọ́ wọn ara náà lé àwọn dáńkì ní ọjọ́ ṣe làwọn ilé wọn tẹ̀lé sábẹ́ sábà àtàwọn ọmọ sábà ń lọ. ìfẹ́ inú ìfẹ́ ẹlẹ́bi mẹ́rin pé ẹlẹ́bi kọ́ ilé tí wọ́n ṣe lọ́wọ́ ìfẹ́ ẹlẹ́bi ìyẹn ti ara yín pé ẹ̀yin náà káfíń pa táwọn èèyàn kankan lè tẹ̀lé ọlọ́run ní kí wọ́n ti pé ọlọ́run rẹ̀ bá ti lóde òwò wà máa ká ìlú yé wàdà lórí náà kò lẹ́kọ̀ọ́ fún wọn wá ti sàkó náà wá gbọ́dọ̀ kò lẹ́kọ̀ọ́ fún wọn wá ti sàkó náà wá tẹ̀lé o àyẹ̀kú rẹ̀ láwọn rẹ̀ fi yàrá ìlànà wọn kúrú àmọ̀ tó wọn bá ti pàṣẹ kan nítorí eléyìí ní lọ́wọ́ òṣèlú òṣèlú. Bẹ́ẹ̀ máa ń sàkóhà ayàtọ̀ka ẹ̀rọ ń sàkóhà. Àdúgbò ẹ̀ka lọ́sọ̀ pàdé ilé ẹ̀kọ́ láti fi kọ́ ẹ̀kọ́ èmi náà ní wọ́n fún ìka náà lè tún. kíkọ́ wá bẹ̀rẹ̀ láti àwọn sáà pẹ̀lú ẹni tó jẹ́ ẹ̀sìn tẹ́kìtì ẹ̀sìn nígbà àwọn ọmọ ọdún náà ẹ̀sẹ̀ ló wà ẹsẹ̀ ti sọ̀rọ̀. kí ló fẹ́ẹ́ lọ́kàn ní ilé ọdún orí yàtọ̀ wọ́n wáyé ọdún sáláì tó wá sọ àdéhùn tó ń pè wá pẹ̀lú àwọn ọmọ ẹni yẹn lẹ́ni òun sí fún sísẹ́mù pẹ̀lú ìyẹn ló lọ bẹ̀rẹ̀. kódà ìlú ọjọ́ sáfù bẹ̀ náà nígbà tá à yìí ẹsẹ̀ ó yàtọ̀ sí sẹ́yìn lẹ́lẹ́gbẹ́ wa. bàtà wa níbẹ̀ tí wọ́n sọ̀rọ̀ ẹ̀kọ́ mọ̀ wá kà sí ìdúpẹ́ ìjọ́nà yìí pé sẹ́yìn káàkiri ni ká kú lẹ́yìn. tábìlì kọ̀ọ̀yẹ̀. máa fi lé abẹ́ẹ̀ nígbà nílò ṣe ó wọ́n wọ́n ta ko ọmọ òun ká lóbi lọ. ṣùgbọ́n ìwé àbá wa ló lọ́rọ̀ ló wà ní ìjà àbá rẹ̀ lórí ọba àwọn ẹyẹ tó ẹja lọ ní kíkà tó ṣe àyẹ̀wò ìsọ́ ká ní lẹ́nu. bẹ́ẹ̀ ọba ti ní déédéé lẹ́nu èyí ọmọ orí pẹ̀lú ẹ̀. tó náà ti sàkóso bí ọ rárá. lórí ìdílé mùsùlùmí ti lọ àwọn ọ̀bá wí àná ti lọ tó lọ́wọ́ àyẹ̀lẹ́ ẹ̀kọ́ wọlé o ní wa o àwọn tani lọ́wọ́ níwájú ọlọ́wọ́ bá tó dáwà ọlọ́run ní ìgbà tí mo fẹ́ ka ìṣẹ̀lẹ̀ lẹ́yìn ọlọ́run fẹ́ kan olùdílọ́wọ́ yẹn nígbà ìgbà tó ń bọ̀ nínú òòyì rẹ̀ á sì ní pé òòrùn tó ń wá yẹn ó ti ná lórí ìwò lórí ìṣẹ̀lẹ̀ níwájú ọlọ́run. àwọn ọ̀pọ̀ pẹ́lú àwọn àbá ni wọ́n ní àlàáfíà ìṣẹ̀lẹ̀ làlàáyé ìṣẹ̀lẹ̀ ọpọlọ tí ẹ ti kakọ lórí ọlọ́run ti àyà kẹ́kọ̀ọ́ kọ̀ọ̀rọ̀ ọ̀rọ̀ tó fẹ́ tẹ̀lé ìwé ọlọ́run ìjọba tó fẹ́ lé ààrẹ ààrẹ àti ìkọ̀lákọ̀ ọwọ́ ọ̀rọ̀ àti ìkọ̀lákọ̀ lè ẹni tó wúra wa tó máa ń fi oúnjẹ wá tó máa ń tá ẹsẹ̀ tó máa ń tá àgbọ̀rọ̀ dé wọ́n á sọ fún wa ìṣẹ̀lẹ̀ wọ́n á ní ọ̀fẹ́ sí láàrin ẹgbẹ́ sí ìlọ́mọ̀ tó sọ pẹ̀lú fọ́lọ́ ọ̀rọ̀ àyè ìlànà. gẹ̀mọ́ mùsùlùmí ọ̀rọ̀ lélẹ́yìn tọ́lá ọba àgbẹ̀tì ọlá ti wá sákìlẹ̀ yìí gbogbo ọ̀dọ́ bá ní kẹ́sítọ̀ ká tó nígbà láàbù ṣe tó ní ìbọn kàtà tó ní ìbọn kàtà wọ́n tọ́ ọlọ́kà ká tó ní ìbọn kàtà wọ́n tọ́ ọlọ́àbà ká tó ní ìbọn kàtà pẹ̀lú ẹ̀ pẹ̀lú àwọn ìmọ̀ òdodo tó wà tìwà lọ́wọ́ ti ẹgbẹ́ ìlú òdodo lè tó ti yọ nínú ọ̀rọ̀ ẹ̀kọ́ tó òfin lè lórí ẹ̀ tó wọ̀ ní wá ta kó ìtọ́nà òun ti lẹ́nu ìtọ́nà òun ti lọ tẹ̀lé o. lójú àwọn sàábà àwọn sàábà ti sàrẹ̀ ló bá lọ sí pé lọ àyàfẹ́ ní ìlú nìkan àyàfẹ́ àwọn nìkan ni mo fẹ́ wọ́n lọ. Àlejò ní àlejò ní tó o ṣeun ẹ̀wọ̀n o ṣeun àmọ́ láàyè nínú àbíkù àtà àbúrò àhàkà èyí mi náà ìwé àtàwọn àlejò ìwé àtàwọn نرى أنت تقرأ به حتى أكون أحب إليك منه فيقول إليه يتجمعون فكرة إلى الله أقول آه. الآن لا يوجد شيء مستمر وبالتالي يعتمد على الله قال يوم أكبر يوم يقول لك شيء أقول لك أنا أكبر على الله أنا من أول سنة أكبر على الله فانزل الله يقول الله هذه العلم تنزل آيو فانزل كتنزل عليه nítorí fẹ́ǹsì yẹ ìdíwọ́ ọlọ́run kò yóò náà. gbogbo ẹ̀kọ́ wá sí àjẹ́bí tó ara rẹ lọ ó tẹ̀ lọ́wọ́ àjẹ́bí. nígbà tó yẹ kí wọ́n jẹ nígbà tó gbà lọ́rọ̀. Òun lọ́ba ti ṣe kọ́ra kọ́ ìgbàlá tó bá lè kà lẹ́yìn kọ́ láti gbà lẹ́ ọ̀rọ̀ tó báyìí. Sọ́kùn ọ̀rọ̀ ọ̀rọ̀ àìlẹ́ka ẹ̀ṣẹ̀ra ọ̀rọ̀. Ọlọ́run ó ṣe ìkẹ́ fún ọ̀rọ̀ nígbà ẹ̀ṣọ̀rọ̀ lẹ́wọ̀. Wọ́n kọ́ ìkẹ́ ìkẹ́ fún wà nínú ilé ẹ̀kan. Ọlọ́run àtẹ̀yẹ aláìka ya ẹ̀ máa kọ́ ìkẹ́ ìkẹ́ lọ́dọ̀ lọ́dọ̀ lọ́nà lẹ́wọ̀ padà. Wọ́n bàbá tó fi kan láti. Tí wọ́n á ti sọ fẹ́ mọ ikú tó ti máa lẹ́yìn ìpínlẹ̀ orí ọ̀rẹ́ gbogbo bá ní ìpínlẹ̀ orí ìyá tó máa wá ní ìpínlẹ̀ orí ọ̀rọ̀ ìta bá tẹ̀lé jáde ní ẹni tó tó tó fẹ́ ju ara rẹ lọ rẹ wọn àbá àwọn òní àlàáàrẹ tó tó tó lè náà mọ̀ gbàrẹ́ ọ̀sẹ̀ máa ti wù yá alámi ní lọ́rọ̀ ẹ̀rù lọ́rọ̀ ó yẹ bẹ̀rẹ̀ ìyẹn ti sábà alámi náà ti sọ̀rọ̀ àti tẹ̀lé ní làlúmi àlú àtà làlúmi àlú àtà àkúnà àhàbà ìlẹ́yìn mẹ́wàá ti fi wàhálà ìdúrà bàbá tó kí lọ. Èmi àdéhùn ìbọn fẹ́ yọ tó kí nínú lọ. Èmi àdéhùn ìbọn fẹ́ ẹni kẹ́lì tó kù kó lè fi ìyẹn máa ní bẹ́ẹ̀. Èmi àdéhùn ìbọn fẹ́ yọ tó lọ àwọn ọ̀sẹ̀. Tó ní ìdílé jẹ́ wọn kò lè. Ayà ìdí ayà ìkórè nínú àlùkò àn tó ń yànnà náà ọ̀pọ̀lọpọ̀ tó wá tó sì jẹ́ bẹ́ẹ̀ wálé déédéé ọlọ́ni wọn bá ta ara ẹni tó ti yẹ kò lẹ́tọ̀ọ́ bá tó àgbọ̀n wà lọ́wọ́ pé bẹ́ẹ̀ náà wà láàbọ̀ sí náà kò lẹ́tọ̀ọ́ bá tó àgbọ̀n wà lọ́wọ́ pé ìdá àgbọ̀n wọ̀ wọ̀ òru alọ́ nígbà tó lọ bá ti parí àdámọ̀ yìí kan tó kù sí ọlọ́ bá ti sọ kẹ̀kẹ́ ayá fún aláwọ̀ òṣèlú yàrá wọn wá lọ́wọ́ sí èyí tó lè ṣẹ̀ṣà lọ́tọ̀ lẹ́yìn ìjọba tó bá wọn fẹ́rẹ̀ yìí lọ àwọn ọmọ òun náà ní àwọn ọmọ òun náà àdúgbò kàkà àpá àpò náà ẹ ìyẹn lè ṣe dé ìgbà sára o nítorí wọn ti fi dà fún ọkọ sáré ní sọ tó ń dà wọn dà wọn ara rẹ lọ ìlú náà lọ. báyìí náà á ti dàgbà àdí ìjà àbúrò àní ìjà àbúrò ẹ̀ tó wà ẹ̀ tó àbá náà máa ká lọ nígbà tó wà ìjọba ti وأحسن العدل أبي محمد إما نتعرف لك لكي وجدت وأنا هذا الموضوع أبدا أنا مش مرة واحدة وحيدة أنا مش بتكلم عليهم خلاص أبدا أرجع في الوالد wọ́n kọ́ ní nípa ìyàwó rẹ̀ ìyàwó ẹ̀ tó wà nílé rẹ̀ nítorí ọ̀rọ̀ àdéjọ́ lásán ọ̀rọ̀ tẹ̀lé òní ẹni wà látẹ̀kí ẹni wà níṣẹ́ tí wọ́n àwọn ìlú lọ́rọ̀ kẹ́ni kan wá sọ fún òṣìṣẹ́ sí àwọn òkè ẹ̀ṣẹ́ ikú lọ wáyé fún láàrin àtàwọn ọmọ wa ti dùn lẹ́gbà rẹ̀ tọ́wọ́ ní fi jọ́ ọwọ́ ara ti alẹ̀ òun wọn ká lọ́wọ́ ajá ti náà ní ọmọ lọ. ìtọ́gbà mi ti máa ń sọ mẹ́ wọ́n máa ń kí lọ́wọ́ òun kí Ibẹ̀ yẹn kí wá lọ sí ọ̀nà fún ọ̀nà yẹn tó bá ti lọ sí èkó wá lápò wọ́n tẹ̀sẹ̀ lé. Ìwọ ìyàwó náà láàrin ara yín ẹ̀yìn àbọ̀rẹ́. Àwọn akẹ́ ọkọ̀ kò kọ́kọ́ ìlà wọn. Àwọn akẹ́ wọn ikọ́ ọ̀pọ̀ lẹ́nu. Àwọn wọn kú wọn náà nínú àwọn ìkú wọn lọ Wọ́n kú wọn nínú àwọn ìlú tó bá wù àwọn àwọn ọ̀sẹ̀ ìtàwọn. Wọ́n ti ní wọ́n máa ìgbà mẹ́ta àkọ́kọ́ náà láwọn ilẹ̀ yìí kiri lọ ìtọ́lọ̀ wọn bá lọ́wọ́ ìṣòro kó tẹ̀lé. ọlọ́wọ́ àti ọlọ́wọ́ sáré ìwà ilé wà mẹ́rin àmì ńlá ọ̀rọ̀ ọdún ńlá ẹni tó bá ọkọ̀ náà wọ́n bá tó láti ọlọ́wọ́ àti ìwọ̀n lápapọ̀ tẹ́wọ̀n lọ́rùn. Ima lò ìmọ̀ ìmọ̀ àwọn nǹkan àwọn nǹkan lòún lẹ́bẹ̀ ìmọ̀ àwọn olórí àwọn nǹkan lòún jẹ lórí ìmọ̀ àwọn ọ̀rẹ́ mi nǹkan wọ́n pàtàkì sí wọn ìmọ̀ àwọn kẹ́kọ̀ọ́ nǹkan òun lòún gbọ́dá gbogbo fẹ́lò ní bá sọ̀rọ̀ àwọn ọ̀rẹ́ mi nǹkan láti wọ́n ti bẹ́ẹ̀ fáwọn ìlú ọ̀sùn tó bá rọ̀ rárá. gbogbo máa ẹ̀wọ̀n ọlọ́run nípa òbí fọ́gbọ́ ẹ̀sùn àti sọ̀rọ̀ wà láti ọ̀sán àlẹ́ wàtá àti sọ̀rọ̀ tó sàlàyé ọ̀rọ̀ sílé kàyé àfẹ́kà àbí ìdáàbò lọ ọ̀rọ̀ òwúrọ̀ lọ́wọ́ wà á sàlẹ̀ àjì àjì Muhammad ìmọ̀ràn tó dáàjì òun náà ìmọ̀ràn lẹ́yìn. Ẹ̀kẹ́ وشر الأمور يكون على عمل محدثاتها أو يكون على ذلك على ذلك فجد يوم بطل قطع المتلوة يروي سببين الصوت سببين يروي له هو أتى المتلوة وقع متعلمي أنا من وشر الأمور يكون على عمل محدثاتها على ذلك فكل محدثة بدعة gbogbo ìfúnpáṣẹ olùsọ ẹgbẹ́ ìtọ́lọ́ dáadáa ìlú ńlá tó yíyá o bẹ́ẹ̀ni ọkọ tàbí láti sọ̀rọ̀ ẹ̀ gbogbo àdáda rẹ̀ láti sọ̀rọ̀ yìí àmì wà bẹ́ẹ̀ ọkọ tàbí sọ̀rọ̀ ẹ̀ ṣe nà àlẹ́ mi kó wàá ti jẹ́ sọ́wọ́ ìfọ̀ òbí tí ó jà mí. kò láì parẹ́ ẹ̀ sọ̀rọ̀ bàyìí wọn kà kọ́ sọ́ọ̀lá sọ̀rọ̀ ẹ̀ lá àlẹ́ mi kẹ́ni ọkọ sọ̀rọ̀ ẹ̀ lá ti nà kó wá nípa káfíńì sẹ́ni ìdúró táwọn kólóbẹ́ jáfíà yìí ìwádìí ẹ̀fọ́ mi kólóbẹ́ jáfíà yìí àgbà yìí wọ́n bá ìṣẹ̀lẹ̀ fún ìṣòro ẹ̀fẹ́ tọ́lá tọ́lù wọ́n mọ̀ wá káàkiri lábẹ́ wájú àdébìyẹ ẹni wọ́n bá ti kọ́ mi tó bá ti kó ìṣòro àti tó wà ní olùtọ́lù wọ́n ti tọ́lù ẹ̀ má lè fi ìṣòro jáfíà ìdí kan náà ní wájú torí eré ìdíkù láti wa ìdíkà tó lè náà ayàbá àmàkà tó tẹ̀lé òun àbá ní ẹ̀nà náà wọn kankan tó fẹ́ arákùnrin kan bẹ táfẹ́ ní zẹ́yìn fún àdìrà wọ́n máa ń tó lọ́wọ́ àti ní sọ̀rọ̀ mọ́ àwọn àwọn ọmọ sọ́nà ìjọ yà lẹ́nu wọn wọn bẹ nílẹ̀ àrẹ òun àwọn ọmọ sọ̀rọ̀ tó bẹ̀rẹ̀ ìlú ìlú àti àwọn ọmọ sọ̀rọ̀ àwọn ọmọ sọ̀rọ̀ àwọn ọmọ sọ̀rọ̀ àti ìlú àti ìlú àmàkà abẹ́rẹ́ wà kàkà máa ní ẹ̀rọ ìfúnra ẹgbẹ́ wọn ti sọ̀rọ̀ lọ́kàn náà àti wọ́wọ́ ìlànà ìyá ọmọ ẹ̀yìn náà wá sí ẹ̀yà ìyá سبحان الله وبحمده أشهد أن لا إله إلا أنت وأشهد أن محمدا رسول الله